أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاسعين الذين يظنون أنهم ملاكو ربهم وأنهم إليه راجعون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا يؤخذ منها عدل ولا هم ينصرون وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تعذرون وإذ واعدنا موسى أربعين ليلة ثم اتخذتم العجل ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهره فأخذتكم الصاعقة وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون أبدا كفو الله وبابا تلا ọlọ́run ọba ọba tó tún ṣe rọrùn fún wa láti pàdé lónìí láti wá máa kọ́ ẹ̀kọ́ sí i nípa ìsìn ẹ̀ láti wá máa bomi ẹ̀kọ́ mu láti inú ọ̀rọ̀ ẹ̀ eléyìí tó ṣe wípé òun náà ni ọ̀rọ̀ tó dáa jùlọ nínú rẹ̀ òun ni ìdájọ́ tó dára jùlọ wà. nínú rẹ̀ o ní àwọn àtàn tí kìí ṣe rọ́ ibẹ̀ lọ́wà ọlọ́run ọba wa ń sọ fún wa nípa àwọn tí ọlọ́run ọba bá àwọn ọmọ Israel tí ń gbé láyé anabiwa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sọ ọlọ́run ní wa aqimu salata wa atu zakah. واركعوا ọlọ́run ní wàá kíímù sọ́lá a ti sọ̀rọ̀ lórí kíná ń pè ní ìkọ́mọ̀tò sọ́lá a ní kì í ṣe kákan kírun lásán wà á tún zàká ẹ má yọ zàká a sọ̀rọ̀ lórí eléyìí ọ̀rọ̀ zàká ọ̀sọ̀rùn láwùjọ mùsùlùmí ìyàwó ara mùsùlùmí bá àwọn tí èyí ṣe mùsùlùmí wọ́n wá kanra wọn lọ́dà ọlọ́rẹ àwọn èèyàn wá rí wọn sí kí àwọn alábàjá ah, wọ́n mọ̀ sànú ara wọn pọ̀ kódà látara bẹ́ẹ̀ àìmọye mùsùlùmí sì ń fẹ̀sìn ọlọ́wọ́n balẹ̀ wọn àmọ́ wípé àti sàlùwàlá olódò wọn àti kẹrin jẹni zakia ó láàrin àwa mùsùlùmí á padà mọ́ lórí rẹ̀. واركعوا مع الراكعين ọlọ́run ní ẹ̀yin alùlùkìtàbì ìrùkàwù máa rọkìín wàlẹ́kùn sọ̀rọ̀ ẹ máa rùkú pẹ̀lú àwọn àti ń rùkú ọ̀ ṣùgbọ́n ìbéèrè tó yẹ ká bẹ̀rẹ̀ wa léèrè ní wípé ṣé rùkú ìsara àrùn ni ẹ̀kọ́ yẹ ká bẹ̀rẹ̀ wa léèrè tọ́lọ́ wọn bá ti sọ lókè wípé wà á kéyìmú sọ́lá àtà wà á tó zaka wà rúkà ẹ̀wò. kí ló dé tọ́lọ́ wọn tó fi ń sọ wípé wà rúkà ẹ̀wò máa rọ́ kì í náà tí rògbò ọ̀sìn bẹ́ẹ̀ bí yọrùn àbí òsì lára àrùn àwọn onímọ̀ wọn ni zikiru khasi ba'da al-aami òun ni wípé n ti ń bẹ lára nǹkan kan tẹ́lẹ̀ ká wá tún sọ nítorí ká lè bá a mọ̀ pé eléyìí tún pàtàkì. man kana aduwwan lillahi wa malaikatihi wa rusulihi wa jibrila wa mikail fa inna allaha. ọlọ́ni máa ń kí ọ́nà àdúgbò ẹni tó bá wọ́ta káàkiri tí ò wá rọ̀ta ló ń fẹ́ mọ́ lọ́ta wà mọ́lá ìkátìhì ọlọ́run wọ́ta òun ò rí àmọ̀lẹ́kà ló ń fẹ́ ọlọ́run wọ́ta òun rí àwọn aránṣẹ́ ọlọ́run ọba ló fẹ́ bá sọ̀ta ọlọ́run ti àwọn mọ̀lẹ́kà ó tún وميكائيل وميكائيل وميكائيل ọlọ́run bá tún wá dákọ̀ àwọn méjèèjì ò nìyé ṣe nítorí kí wọ́n pàtàkì náà àmọ̀lẹ́kọ̀ lọ bọ́lọ́run bọ́ bá tó rà rẹ̀ ga tó bá kọ́kọ́ sọ̀rọ̀ ń sọmọ dúdú àmọ̀lẹ́kà dákù ni ونفخ في السور فصعق من ايه ما جعل لهم حتى فزع عن قلوب قالوا ماذا tọ́lá àwọn ọba tó láàrin ká bá sọ̀rọ̀ panagada gbogbo àwọn mọ̀lẹ́kọ̀ dákun lọ ní. jìbìlì ni ọkọ̀ọ̀kọ̀ dìde. wọ́n máa wá abẹ́lé rẹ̀ pé kí lọ́lọ́run ọba sọ gan-an lọ́lọ́run ọba wí jìbìrìlù ipò rẹ̀ tóbi lọ́dọ̀ ọlọ́run bó tiẹ̀ jára àwọn màláìkà ó tún lọ́dọ̀ ọlọ́run wá dáadáa kan gbogbo ẹni ọba kírun tí ọba rùkú kò ní rákà àwa fi ó kọ rùkú ọ̀sọ́rákà bẹ́ẹ̀nù bá wá jẹ́ olóko mẹ́rin á ní rákà mẹ́rin rùkú ọ̀wùlà àti imú a ní sọ pé ó ní sájídà mẹ́rin àní sọ pé oní kìyàmù mẹ́rin a sì ń ṣe kìyàmù mẹ́. sọ́lá àtàwà àtò zaka. látara pípàtàkì rúkú alóníraka mẹ́rin oníraka méjì oníraka mẹ́ta àwọn tí wọ́n yan náfìlà ara nù náà wọ́n ní náfìlà òru òní raka mẹ́jọ sálámà mẹ́rin iná àti iná mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún ọlọ́kọ́lá alọ́wọ́ wọn rúkú wọ pàtàkì rúkú pàtàkì ìyẹn lọ fà á tọ́lọ́wọ́n ọba ọba tó láàárẹ̀ ga tó fi dá pè fún un. ọlọ́wọ́n ọba ni wípé وإذ قالت nlọ ha مريم إن الله اصطفاك وطهرك واصطفاك يا مريم اقنتي لربك واركعي مع الراكعين أجرا وأبي أجرا ọlọ́wọ́ bá nílẹ̀ mọ̀ríyámà ilẹ̀ mọ̀ríyámù òkòònù tí ilé rọ̀ bíkì gbọ́rọ̀ sọ́lọ́mọ ọba rẹ lẹ́nu wáṣíjú ní máa forí balẹ̀ fọlọ́run wàrúkà yìí. Ọlọọ rẹ̀ Mariam máa rùkú ọ̀ máa rọ́ kì í ẹ̀yìn tí ń rùkú ọ̀ rùkú èsì nǹkan kékeré gbogbo ń kírun tẹ́yìn mọ̀kọ́ ṣẹra yín nìkan gbogbo ẹni tí ń kírun tó sorí kẹ̀dẹ̀rẹ̀ tí ọmọ bóòlù ti yó rùkú ọ̀ ò kéré gbogbo ọ̀run tí eléyìí ò kírun orígun kan pàtàkì ni ìyẹn lọ́lọ́run fi dàpè fún ìrun. àyà kan mo fẹ́ pè wá kò sí ẹ̀ wá fẹ́ wá ọlọ́run bọba tó láàrin ga ó pàtàkì rúrùkú púpọ̀ ẹja gbìyànjú kákọ́ bó láti máa kírun fọlọ́run bá bó láti máa rùkú ọ̀ọ́ ọ̀yà àyà tó tẹ̀lé. àyà àǹtí ẹ̀ tí wàá dé. ìta bá fò. bá ń ṣe parí hajj parí hajj parí hajj parí hajj jáfò náà kù jáfì kù. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا دعوا ربكم نعم ó yẹ ká fi kún ọlọ́run bá ní mo pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọlọ́run wa fẹ́ sọ nǹkan tẹ́ ẹ máa ṣe ó wá bẹ̀rẹ̀ bí rùkú o yẹ́rùkà ẹ̀wú ẹ máa rùkú o wàsídòdó ẹ máa forí kalẹ̀ wàbòdò ọlọ́run bá kọ́kọ́ sọ àlìkọ́s kó tó mọ̀ sọ àlìhàm nítorí pípàtàkì rẹ̀ ọlọ́run tó wáá fún ní sọ̀dárọ̀ ó tó fi bẹ̀rẹ̀ ẹ̀ǹkún ló tó fi bẹ̀rẹ̀ nítorí pé pàtàkì ẹ̀ ní. àwa wá ń kírun àmójútó àlà àlà àlà àlà irun sì jẹ̀dí yìí náà ni ọjọ́ wọn lè bẹ̀rẹ̀ tó sì sẹ́ wípé iṣẹ́ tó ń ṣe bọ́ọ̀bà bẹ̀rẹ̀ ẹlòmíì ọ̀bọ̀ yóò wá bẹ́ẹ̀ mọ́tò lọ ẹlòmíì ọ̀gájà lọ kò lè rúkú fọ́lọ́hún. gbogbo gígàjà rẹ ń tọ́ rí ń ilé ayé ló ti jẹ́ rẹ àǹfààní rẹ iwájú ọlọ́run ọba lọ́wọ́ à wàrúkẹ́ ẹ̀ wò ó. ẹjẹ́ a máa kírun bó ti tó àti bó ti yẹ pẹ̀lú àwọn tí ń ṣe bẹ́ẹ̀ okùn kankan tó yẹ á mú ń bẹ̀ ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga kò ní wò kọ́ dákẹ́ ìgbà tó sọ ti kò ní yìí ẹ mọ̀ kí kan bẹ́ẹ̀ mẹ́ fáyidà yẹn ni wípé èèyàn máa kírun jàmá ni èèyàn máa kírun jàmá ọlọ́run bọ̀ sọ́kẹ́ ẹ máa rò kú wà a mú òun náà ni wípé ọkùnrin nírun jàmá sọ̀rọ̀ lórí mọ́sálásí kàyí wàrúkà yìí máa ọlọ́run sọ kí wàrúkà yìí <laughs> Allahu akbar ó ní wàá rúkẹ́ ayé ìrẹ́ mẹ́ríàmà máa rúkú kírun fọlọ́run ọba máa rọ̀ pẹ̀lú àwọn ọkùnrin tí wọ́n ń rúkú kírun ní jàmá torí pé yìí lọ kí jàmá ní mọ́ṣáláṣí ọ̀ràn yẹn àtọkùnrin ni ọlọ́run bá mi lọ́mọ̀ọ́rọ́ sọ jù tó bá ní wárúkẹ́ ayé tàbí wárúkẹ́ ẹwú tó bá dákẹ́ àwọn èèyàn ní sẹ́bí kásá ti kírun ni ó fi máa sì ó tún lo jámù lẹ́yìn ẹ̀ má dà ṣe má ló ń kírun táwọn èèyàn ó rí ọ pé akírun ní ọ bó sì wá má kírun mi lè láìsẹ̀ láàánú lọ mọ́ṣáláṣí ń kárí nínì ìbá ti bọ́nu yàrá mi ní ìsìn ó kírun má kírun yàrá rẹ̀ obìnrin ní má kírun yàrá. ìwọ ọkùnrin lọ mọ́ṣáláṣí ọkùnrin má lọ mọ́ṣáláṣí ni o ọlọ́run ọgbọ́n kùn á lọ́wọ́ ọ̀ya. ẹ ọ̀kan nínú òkú tí ṣàìtọ́ọ̀nù sọ tó bá àwọn ọmọ Israel ònù ìgbà tó wá bá àwọn ọmọ Israel tán àwọn tí ń tọpasẹ̀ wọn nínú àwọn tí wọ́n ń pera wọn láàfáà láyé òde òní wọ́n jogún ẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ Israel òun náà ni mímọ̀ pàwọn èèyàn láṣẹ dáadáa láì lè ṣe. àtàmùrún nàásà na ní ṣe é máa pàwọn èèyàn láṣẹ dáadáa ni ẹ máa pàwọn èèyàn láṣẹ dáadáa wàtánsẹ́wọ̀n àrùn ṣùgbọ́n èèyàn ó gbàgbé ara yín bí ìgbà tí ọkàn yín ẹ̀yin lẹ́yìn sọ fáwọn èèyàn pé a eléyìí ọlọ́run ọlọ́ni wa antum afala kẹ́yìn ọ̀kẹ́kọ̀ọ́ tán kọ́ máa ṣe é lò fún un kọ́ máa kọ́ máa mójútó àwọn ẹlòmíì kọ́ máa mójútó ra rẹ̀ yóò kórè ibú wájú yóò kórè ibú wájú ọlọ́run anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní àkọ́kọ́ àwọn tọ́lọ́ wọn bó fi iná jó lọ́jọ́ àlùkìyàmọ̀ ọ́ mẹ́ta ni nínú àwọn tá à nẹ́bì dáàkọ òun ló ní mímà tí ò lò mẹ́ẹ̀. mihi lamuya amalan. mélòó mélòó lẹni tí ń pera rẹ̀ ló ní mímà láyé táwọn èèyàn ń fọn rírí rẹ̀ táwọn èèyàn kà sí nǹkan tó ṣe wípé ìyàwó ní tí ìkàwọn ọ̀sẹ̀ bọ́ tó wọn ti máa jẹ̀yà ìyá òní tí kan àwọn ọ̀sẹ̀ bọ́ tóun ó ti máa tọ́ ìyá ọlọ́run bá wò látàrí kíni ẹ bá lọ dá ọmọ ńlá kẹ kíni ọ̀fà ohun tí ọ̀fà ni àtàmúrúnà nù. وأنتم ẹ̀ ń pa àwọn èèyàn láṣẹ dáadáa ẹ sì gbàgbé ara yín bí n ta ẹ̀sẹ̀ sọ́tán láìpẹ́ yìí náà ni bọ́mọ ẹ̀dẹ́ ènìyàn tí ó bá ṣiṣẹ́ lórí ẹlòmíràn kọ́kọ́kọ́ ṣiṣẹ́ lórí ara ẹ̀ ná. ọlọ́ni kún àrùn fúnṣàkùn ọlọ́ni ẹ̀yin ọmọnìyàn ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ kọ́kọ́ la ẹ̀mí yín náà nígbà tẹ ẹ bá lára yín tán òun ni ẹ wá máa la àwọn tí ń bẹ lábẹ́ ọwọ́ yín ẹ̀yin ẹ kọ́kọ́ ẹ kọ́kọ́ ṣàánú ara yín ná ẹ mójútó ń tó yẹ kẹ́ ẹ mójútó yá ayyuhal ladhina amanu alaykum anfusakum la yadurrukum. ala ọba tọ́lá rẹ̀ ga ó ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọ̀rọ̀ ara yín dọwọ́ yín ẹ̀dì ẹ̀mí ara yín mú la yadurrukum man dalla tẹ́yìn bá ti mànà ẹni ó sọnù òní lè ṣì yín lọ́nà ẹni tí ọba mànà kò lè fẹ́ yọ mànà yóò rẹ̀ ẹ má pa àwọn èèyàn láṣẹ dáadáa kẹ́yìn ó lè ṣe gbogbo ẹni tí máa ń pàṣẹ dáadáa tí ò lò ó jẹ níwájú ọlọ́run lànà mi fi ní wípé ẹlòmíín bẹ ọkà kùránì ó ní màláyé kò lò ó tọ́ba àlùkìyàmà wọ́n padà máa bí léèrè wípé ọlọ́run máa bí kése bí mo kọ́ ọ ní nǹkan báyìí mo fún ọ ní mà bóòlù ti ṣe yóò mo ṣe báyìí mo kọ́ àwọn èèyàn àwọn onírọ́ lọ ń pa. ó lò ó mójútó ìdí ohun tó yí rẹ̀ fẹ́ ni pé káyọ́ máa pariwo rẹ̀ wọ́n ti pariwo rẹ̀ ládàá rẹ̀ tán máa lọ ọ́nà náà ọlọ́mọdé ọ̀tọ́ sẹ́ni kọ̀ọ̀kan wa. àtàkùnmọ̀rún náà ń sọ. ọlọ́run bá ní wípé èéṣe tẹ́ ń pa àwọn ènìyàn láṣẹ dáadáa tẹ́ ẹ sì ń gbàgbé ara yín ẹ ti ẹ̀ rántí ara yín ẹ mọ̀ pé dáadáa tọ́ sẹ́yìn wà á tún ẹ já dùn ọlọ́run ní wà á tún tàtìlú nàìjíríà kí ló yẹ tọ́lọ́run fi gbé wà á tún tàtìlú nàìjíríà kìtàbà wa nígbà tó ti sọ pé ata mọ̀rọ̀ náà náà sábì rèbèrè eléyìí tó túmọ̀ sí kí wọ́n dá dáadáa mọ̀ dáadáa sí ni tọ́gbẹ́sìn ọlọ́run ọba mu wọ́n pa àwọn èèyàn láṣẹ ọlọ́run ni wọn ò lò wá antum tatluna alkitab ó túmọ̀ sí pé ẹni tí ń bá ń ka tíra ọmọ akẹ́kọ̀ọ́ àtàáfà ìgbésí ayé yàtọ̀ sẹ́ni tí yẹ ká. lọ́lẹ̀ ẹ̀lẹ́mì ìsọ̀lá àwọn ènìyàn barakallahu fik ọyẹ afaani kefis yadi ilmi irghamu lẹyida téèyàn bá ti ń wá mà tí ò dúró tí màá rẹ̀ ń tẹ̀síwájú tí ò dúró irghamu lẹyida ń fi mú àwọn ọ̀tẹ̀ ìgbìlẹ̀ ni ìkànnì àwọn afáwà sheikh salim alhilali hafizahullahu ta'ala wọ́n ní pé bọ́ọ̀ bá ti lè kọ́ta rẹ̀ pọ̀ sáà máa wá mà sí wọ́n sáà máa wá mà sí. tó o bá ti ń wá mà sí ò ní parẹ́ máa nítorí pé ìmọ̀ rẹ àwọn èèyàn bukata si. bùkátà sí ìwọ máa lò àwọn èèyàn bùkátà sí mà bá ti ń fẹ́ kọ́ ọ parẹ́ ọlọ́wọ́n máa ọ hàn ni torí ìmọ̀ kì í ṣe pamọ́ àyànlá ọlọ́mọṣẹ́ alónímọ̀ tí ò ní lò wọ́n ní dúró lórí ìlànà kọ́ máa jẹ́ sí wọn máa wálẹ̀ lórí rẹ̀ sí nítorí bùkátà sí mu má wò pé ẹnìkan yọ ọ̀ lé mà ẹnìkan yọ sọ ọkọ ọ̀rọ̀ rẹ láì dá ẹnìkan yọ bọ̀ wọ́n sábà wá màá tiẹ̀ kó o sì rí pọ̀ wá alàlìjáàjà dúró déédé eléyìí ni ò sí mọ́ lọ́dọ̀ àwọn ènìyàn tí wọ́n bá sọ fún wa pé nǹkan bá yọ ọ̀dà kan bá mú wọ́n ní ọ̀dà lóòótọ́ ṣùgbọ́n ọlọ́run kó àwa náà ẹ ọlọ́run sí ń rọrùn fún yín kọ́mọ̀ sí ń rọrùn fáwa náà o sì bẹ́ lọ́run tó jẹun ọ̀bẹ lọ́hùn kó o tó wọṣọ ó sì yẹ kéèyàn ọ jẹun nítorí kó lè bá a lè sin lọ́ọ̀nù ntí rọ́ọ̀yà tí oúnjẹ wá wà fún àní lò fún amúwàsílà lásán kéèyàn ọ jẹun kó lè bá ní agbára láti lè jọ́sìn fọlọ́ọ̀nù lẹ́yìn òfin gbọ́dọ̀ jẹ́ ní ó bí ọlọ́run ọba nú àtàmúrúnà ń dáǹsà. wà á ń tún. ẹ máa wọ ọlọ́run láì máa yí ọ̀nà tọ́lọ́run bá ń sọ̀rọ̀ yọ máa gbé wíkẹ́ wọ́n sì ń katira o yọ máa gbé wa. waqalatil yahudu sọ̀rọ̀ yìí laysatin nasara ala shay'in. waqalatin. wàhùn yàtìlúnà lìkì ọlọ́run ní wàhùn yàtìlúnà lìkì tábà wọ́n sì ń kàtìrà àṣé ẹni tí bá ń kàtìrà ìsọ̀rọ̀ sí i tiẹ̀ gbọ́dọ̀ yàtọ̀ sẹ́ni tí ì kàtìrà ó yẹ kí wọ́n rí i pé eléyìí tí bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ ni ń sọ àfa àtọwọ́de tí ọ̀yẹ́ tíráwò tí ọ̀ka nǹkan kan yẹ kó máa sọ̀rọ̀ kí tó níbùlẹ̀ ilmi gidi máa sọ̀rọ̀ kọ́rọ̀ wọn wá rí bákan náà kó má sí yàtọ̀ kọ̀yẹ́ ká àfáhùn débì kan kọ̀wárí tí ó sọ mọ́ nígbà tí ọ̀ka tíra yóò wá wu ọmọ ya rẹ̀ kan ọmọ yóò wọn kan ó dé fìlà ó dé lọ fìlà ti fẹ́ náà ayé jù wá sí i kò tó fi sàmì ẹ̀ láǹfààní kò sí hadithu tó kẹ́ tó bá rìn kan lọ́nà nítorí ọ̀rọ̀ ọlọ́ọ̀kọ́ làwà sọ̀rọ̀ nu wa antum tatluna alkitaba ọlọ́run déédéé sọ ọlọ́run déédéé sọ ọlọ́run bá fẹ́ kí a fi bẹ̀ kẹ́kọ̀ọ́ ni ọbẹ̀ ká ti bẹ̀ ká fi kẹ́kọ̀ọ́ ká mọ̀ wípé ẹni tí ń bá ń ka tọ́jọ́ máa kẹ́kọ̀ọ́ tàbọ́ jẹ́ àáfàá ìsọ̀rọ̀ sí rẹ̀ ìṣe rẹ̀ ìwà rẹ̀ ìbáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ló rẹ̀ ìṣòwò rẹ̀ gbogbo ẹ̀ ló gbọ́dọ̀ yàtọ̀. ẹwà tí ń bẹ fún yàn tí ń bẹ fún ìmọ̀ rẹ oníkótóṣe ọwọ́ ẹ̀ ṣe tó níbùdó ẹlẹ́mi ọ̀gbọ́dọ̀ máa gbé ayé bí àwọn èèyàn yòókù ti ń gbáyé láwùjọ lára wọ́n gbọ́dọ̀ máa rí i pé ah, àwọn àfáànù ẹ̀hán ẹlòmíì wà máa ògbé kan máa wò ẹ má rò pé àáfàá náà lajú àwa náà dá máa yóò bá máa yóò bá máa wọ alábùkún yọ. ọlọ́run ọba ọba tọ́lá ààrẹ ga tó lọ yóò gbé wípé wọ́n ń wa ṣé bẹ́ẹ̀ yìí ń ẹ̀yin tẹ́ ń ka tírà ó yẹ kẹ́ ẹ yàtọ̀ sí àwọn òpè larubawa ibi tọ́lọ̀ ń lọ́nu àwọn òpè larubawa wọn à máa kọ wọn à máa kà wọn ka kankan ẹlẹ́hà ọkọ ìyàwó àfa ó wá fẹ́ máa gbé ayé bí obìnrin ti ń ta gàrí lọ́jà sí ń gbáyé ọ̀pọ̀lọpọ̀ wọn náà àwọn ọ̀wá kápọ̀jú kòkòrò wọn náà àwọn náà fẹ́ ta gàrí yóò yọ gílọ́ọ̀fù báyìí ni yóò máa bú gàrí yóò máa wọ́n á. ṣé bọ́kọ tiẹ̀ sì ń ka tira. ẹbẹ́ yin ọkọ náà ń ka tira oníyàwó rẹ̀ ọmọ akọkadà kọkùnrin ọlọ́kùnrin ọmọ gbé wa antum tatluna al-kitab. ìwọ ń kírun ó ń ààrẹ láàfáà ó wọ pé àwọn jàmáà bá a bá kí bá àwọn ò ti yóò kírun. wa antum tatluna al-kitaba ó ń pèrè ààrẹ lọ́mọ kéwú àfa kíkírun rẹ àti kírun bíríkìlà tí ò kéwú bíríkìlà lè kéwú o kò wá yàtọ̀ síra wọn àbí kírun rẹ àti tààfà alágúnmu tí ò kéwú tààfà alágúnmu bá kéwú yóò yàtọ̀ kò wá yàtọ̀ síra wọn ọwọ́ à ń kírun kò sí yàtọ̀ láàrin ìwọ àtúnisí ọwọ́ ọ̀kàtìrà oníṣẹ́ owó ò lè kọ́rùn kíkí lára ẹ̀ lára rẹ musiba gidi ó sì ń pera rẹ láàfa ó ń pera rẹ lọ́mọ kéwú. ìyẹn náà máa jẹ́kọ̀ọ́ wípé ẹni ó bá nímọ̀ ìmọ̀ máa ń lapa lára ẹni nínú sọ̀rọ̀ nínú ṣe nínú hùwàsí kí wọ́n á bí olùkọ́ ní ká ẹ̀sìn bẹ́ẹ̀ sì ń ṣe kọ́ wa lọ. kí wọ́n máa sọ fún ọ wípé àáfà àápò lẹ́yìn náà ti wá ṣe báwọn. ah ó tó yàn lábùkù ó tó yàn lábùkù ọlọ́mọ kan pé ni ẹ̀ ń ṣe làákàyè ẹ jẹ́ káwọn ọmọ dà gẹ́gẹ́ bí àwọn òfò tó bá wa ni wípé àwọn èèyàn lọ gbé ayé bí àwọn èèyàn àwùjọ ìyẹn ọ̀wájú sí àtọ̀ láàrin pé nìkan já àfa ẹnìkan ọ̀já àfa ọ̀pọ̀lọpọ̀ adam ẹ̀mí àtẹnìkan wọn nìkan àwọn àfa ẹni ọba burú ni máa já àfa àná ẹ̀ máa lọ léke wọn máa burú ni tọ́ọ̀gì kẹtípa yín ọba ti ka ẹ̀jú léke tọ́ọ̀gì bò gẹ́sí tọ́ọ̀gì ní lọ léke yóò ní tọ́ọ̀gì làwọn àfa àwọn tọ́ọ̀gì náà wọ́n ń ya tọ́ọ̀gì láwùjọ àwọn àfa àti ìbá ṣe tọ́ọ̀gì tó yẹ pé àníyàn pé mo fẹ́ jọmọ àmì ọjà àfààní fífi wọn lè kí wọn èyà tọ́gì wọ́n èyí lọ́ọ́ kán rí olórí wọ́n èyí fọmọ ọlọ́mọ lóyún wọ́n èyí rìnrìn kùnrin wọ́n èyí sì ṣekú ṣe ọlọ́nkọ́ wọlé ayé tó rẹ̀ kọ́ sànù wa kó fi àsìkò ń gẹ́ dáadáa àfààlà ọlọ́run wá ní ọ̀yá. sẹ́ẹ̀rí tí wọ́n ń pè ní ẹ̀sìn kọ̀rọ̀rùn téèyàn bá fẹ́ ṣe bọ́lọ́ngọ́ bá ti fẹ́ kọ̀rọ̀rùn ọlọ́run náà wá mọ̀ wípé kò ní rọrùn ọlọ́run wá ní wasta'inu ó fi sínú sí ó fi táà sí tí sínú àti táà bá ti dára fìlì iṣẹ́ kí ni máa ń ṣe tọ́lá bùnú pẹ̀lágbára tọ́lá bùnú tagbára tagbára ọlọ́run ni wasta'inu bis-sabr ọlọ́run ní pé ẹ wá ìrànlọ́wọ́ ọlọ́run pẹ̀lú àti ṣe sùúrù ẹ wá kí ni jẹ́ sùúrù asọ́bùrù habsu nafs kéèyàn lè kó ẹ̀mí èèyàn nígbà wo nígbà wo lèyàn ṣe sùúrù wasta'inu bis-sabr tọ́lọ̀ wọn bá bá ní àṣẹ mi rèé mo fẹ́ jẹ́ kírun mo fẹ́ jẹ́ gbàwẹ̀ ẹ fẹ́ bí panú ẹ ṣe sùúrù àti ṣe ìfẹ́bípanú wákàtí mẹ́wàá péré torí láwọn ibi tá a wà yí bí wákàtí mẹ́wàá lèèyàn fi ń gbàwẹ̀ ọ̀dà ẹja sọ pé wákàtí méjìlá láwọn ibì kan wákàtí mẹ́ẹ̀ẹ́dógún ni wasta'inu bis-sabri was-salah àwọn kan bẹ́ẹ̀ náà àfa àwọn àtàwọn ń bí wọ́n lè rè pé lọ́dọ̀ wa àsìkò gbà tó òun fi wọ̀ kọ́ mọ́jú four hours láti wa. tọ́lọ̀ ń bá lóun pàṣẹ ẹ ṣe sùúrù tẹ́ ẹ bá ti ṣe sùúrù lórí àṣẹ ọlọ́run yóò anábì ibrahim nínú ẹni ó dààmú lórí ọmọ ibrahim bẹ́ẹ̀ ó dààmú gan lẹ́yìn ìgbà tó ti pé àádọ́rin ọdún eighty eighty years tí èèyàn bá pé eighty years láwọn ayé tá a wáyé jọ̀kújọ̀kú ní orí àwọn tí ọ̀jọ̀kújọ̀kú ń bẹ o bọ̀ ọpọlọpọ ó ti di rádaràda ẹ̀yìn ìgbà yẹn ló tó wá dábẹ́ ní dídábẹ́ fi di súnà rẹ̀ ẹ̀yìn ìgbà yẹn lọ́lọ́wọ́n ọba tó wá fún lọ́ọ́ máa. nígbà tó lọ́wọ́ bá wá fún lọ́mọ tán fàlámà. fáwọn. anábìwá Ibrahim ọmọ tó farúgbó ara bí tọ́bẹ̀ lọ́wọ́n ọba fún kọ́lọ́n tó fún pẹ̀lú gbogbo wàhálà rẹ̀ ó tún wá sùn wá ńlá là wípé ọlọ́run ní ọlọ́pọ̀ mọ́ torí pé ó lálà kó òun ju ọmọ òun lè kí á ó ní ìró ìyá yìí àmìyá lè kí á ó ní. kí ni sọ́dìrù rẹ̀ kí ni sọ́dìrù rẹ̀ rọ̀yà àlìkà nìrọ̀ wọ́n ti gbàgbé. <laughs> náà táwọn ànábì ọlọ́wọ́n ọba ọba tọ́lá àrẹ́gà táwọn bá ń lálàá ọlọ́wọ́n ọba ń ránṣẹ́ sí wọn ni kò sọ wípé ìrì ọlọ́wọ́n ọba fún mi lọ́mọ ń dùn fún ọtọ́ bá fún mi lọ́mọ Ibrahim ọ̀sọ́ báwọn ẹni tó bá lọ sọ báwọn ó lè rí inú tí eléwé pupa ṣùgbọ́n ńlá làá ń bẹnu àti eléwé pupa ṣùgbọ́n lálàá lìkàwọ́nì ròyà lámbìyà èyí wàhálà táwọn anábì ọlọ́wọ́n bá bá sì ti lálàá wáyúdé gbàtí tí wọ́n lálàá kó ń du ọmọ yìí ó kọ́ lọ́n pamí láṣẹ nù sì rí nínú ọ̀rọ̀ nínú ìtàkùrọ̀sọ ohun àtọ́mẹ́ ó ní yáàbù náà yà ìní àrọ̀ fílmà náà mi. onírẹ̀ ọmọ mi mo mà lálà mo wá rí lójú oorun wípé mò ń dùn bú rẹ nítorí sọ fọmọ rẹ nu mo rí lójú ràn pé mò ń dùn ọ nítorí nu. aláti mọ láhùn kí ló rí sí ah bàbá dáadáa. wọn bí bàbá mi ìdá kókó ọmọ rẹ̀ kalẹ̀ pé òun fẹ́ gbà mọ̀ràn lọ́wọ́ rẹ̀ ọmọ tó ti dọmọ oró. ẹja gbọ́ ntọ́ ma wí ẹja gbọ́ ntọ́ ma wí. kọ́lá ya abati fàlímà tó umar ẹgbọ́n ntọ́ ma wá sọ. láhàwọlá wàlá kó wàtá ìlà ọmọ dáadáa ó ní rẹ̀ bàbá mi ntọ́lọ̀ ń pọ́ láṣẹ ńlọmọṣẹ ó ti mọ̀ pàṣẹ ni. وينشأ ناشئ الولدان فينا على ما أوكي وينشأ ناشئ ال... وينشأ ناشئ الفتيان فينا على ما كان قد على ما كان عوده أبوه من عوده أبوه على ما كان وينشأ ناشئ الفتيان فينا على ما كان آه. على ما أو جيني الدهر tí gbogbo bàbá ọlọ́mọ ọba kọ́kọ́ lọ da kò ní í da ọmọ ò ní yọmọ rẹ bí bàbá ọba ti lè yọmọ rẹ àwọn ní àwọn ọmọ sàmánì báwo jọ ṣe gbà kíní kan ìwọ gángan bàbá sàmánì wàyà ń ṣáù láṣẹ òye fòtìyà nìfìnà wàyà ń ṣáù láṣẹ òye wẹ́lẹ̀ dà nìfì àlámà aláàmàjáàlì. afáà ní wíkí àwọn ọ̀dọ́ máa rẹ́rẹ́ àwọn ọ̀dọ́ inú wọ́n máa dàgbà yashibu ìnsánù aláàmà sábà aláìhì wọ́n máa dàgbà wọ́n máa dàgbà òkè wọ́n máa dàgbà òkè kí ni ó máa di wá wọn báwo ni wọ́n ti máa ronú kí ni wọ́n máa rò pé àwọn fẹ́ dà láwùjọ. àlàmà kàánà àwàdàhù àlàmà kàánà. ohun tí bàbá rẹ̀ sọ di àádà fún ohun tí bàbá rẹ̀ nọ́tsọ rẹ̀ lé lórí nítòfi tọ̀ nítòfi kọ́ nítòfi mọ́ láti kéke nítòbá lọ́wọ́ bàbá ẹ̀ tó bá lọ́dọ̀ ìyá ẹ̀. òun náà máa ṣe إذا كان رب البيت فشيمة أهل البيت كلهم نعم tí bàbá gangan tó ṣe pò ń lọ lórí ilé tó bá jó ń gangan èlò ní máa kí ló kù tíyàwó àtàwọn ọmọ máa ṣe. wọ́n gbàjọ́ ni. báyìí tí èkó nílẹ̀. gbogbo àwọn ará ilé oúnjẹ ni wọ́n yà wọ́n dà ẹ̀ ní ọmọ àyàn ni ọ̀gbọ́dọ̀ mọ́ ọmọ jójó báwọn ọmọ àyàn bá tiẹ̀ wá mọ jójó sáwọn máa fà wá kí ó wáyé ẹ̀rí nǹkan sọ àwọn ọmọ àyàn wọ́n mọ̀ lù ú kàn على ما كان عوده على ما كان àwọn àfáà tó máa wọn ò kéwú wọn máa láǹgbá pa àlámákánà eh, àwọ́dáhù wọn máa ń tún wà ee àwọn náà máa ti ń jẹ́ mánu wọn máa ti ń jẹ́ mánu. عوده على ما àkọ́dà àwọn ọmọ àfáà mi sì wọ́n gbé ìbòjọ́ ọmọ alákọ̀wé lọ torí àwọn ọmọ lọ sùkúù gidi pé mo fẹ́ jí kó qualitative education ìyá ọjọ́ ìyá irú ìyàtọ̀ jà wa kò yọ̀ọ̀jà ọmọ wa irú ìyàtọ̀ jẹ òun kò jọ̀rọ̀ jà ẹni ọlọ́run bá fẹ́ fìyà jẹ bó bá di professor yọ pọn yàrá kò ní pọn alá yóò gbé yàmú ni tí ó máa mú kàmú kàmú kàmú kàmú ọlọ́mọdé wa ń yà ìbá ṣe wípé ìwé lórí ire ń bẹ́ ń bẹ́ kọjá kárí pòfẹ́sọ̀ ti à jẹ bàtà ẹlòmíì ti yẹ lẹ́gbẹ̀ẹ́ tó ti yẹ five oh four tí wọ́n ń gbé e káàkiri ẹ̀ẹ́dá mọ ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga ibi àti lọ ní lè ṣe sùúrù lórí ṣe ọlọ́run ọlọ́run ni máa ṣe báyìí lórí àti tẹ̀láṣẹ ọlọ́run Ismail wá ń sọ fún bàbá rẹ̀ wípé ń tọ́lọ̀ ń pọ́ láṣẹ nítorí epo ti fi ọlọ́run mọ ọmọ rẹ̀ òun ti fi mọ ọmọ rẹ̀ wọ́n lọ́hùn ń bẹ ó ti fi mọ ọmọ rẹ̀ pa ànábì ọlọ́run lòun tóun báyìí lálàá àṣẹ ọlọ́run ni kí làá fi mọ ọmọ wa níbi táwọn ọmọ ti mú ọmọ wọn sáfẹsìn ọlọ́run àwọn kan mọ ọmọ wọn sá wọn lọ mọ ọlọmọ wọn àwọn alákatakítí ní bẹ́ẹ̀ mẹ o àwọn ń ni ìmí ìlò tó fẹ́ dálẹ̀ o sàtàjídù níyì. sàtàjídù níyì. Insha ó lè ó rí pé ara onísùúrù lèmi àṣẹ ọlọ́run àà ń ṣe sùúrù àmúṣe. Ah, ah, líle ṣe sùúrù lórí àṣẹ ọlọ́run ibrahimu ọlọ́run ọba ọwa ẹ mọ wọ ọlọ́run ọba ọba tó láàrẹ ga nígbà tó ń àtọ ọmọ tí wọn jọjọ kọnkúlùdù pa àwọn máa ṣe ọlọ́run ṣe ọlọ́run ni ó dúró ń bẹ falama asilama. ọlọ́run ní falama asilama àwọn méjì ìdígbà láti tẹ̀ láṣẹ ọlọ́run bàbá gbà ọmọ gbà ọlọ́run ọba wàá fi ilẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ẹ má ṣeun ṣe wàtálàhù lélẹ́jà ọ wàá fi ẹgbẹ́ ọmọ rẹ̀ lélẹ̀ ó gbé ọ̀bẹ lé ẹ̀hẹ́n ọlọ́run ọba jẹ́ òfin ẹgbẹ́ ẹ̀ lélẹ̀ kó yọ ọ̀bẹ tì í lélẹ́jà bí ọlọ́run rí i pé yes wọ́n mú àṣẹ yìí ṣe lóòótọ́ ah wà dá yìí hù. ọlọ́ nígbà náà láwa ń pè wípé ìrẹ Ibrahim kọ́dé sọ́dàkọ́ta rò ó ti gba aláwa tá a ní ọlá lódodo àṣẹ wa tá a pa ó ti mú ṣẹ sáwà má ṣe ọlọ́ṣẹ ọ̀yà ẹja mọ bíra wa léèrè sáwà lè ṣe sùúrù bẹ́ẹ̀ ká ṣe sùúrù àti nàró fọlọ́n wákàtí kan ó ní àlà ah òru tiẹ̀ wá pọ̀ òjò ti rọ̀. ìyàmà. إنما من يتق الله إنما من يتق الله البطل ẹni ó bá bẹ̀rù ọlọ́run lákín níbo ló ti ń ka ásámú níbo ló ti ń ka ásámú ẹja bẹ̀rẹ̀ bí ásámú níbo ló ti ń ṣé wọ́n lè ṣe sùúrù láti má ṣe ọlọ́run ṣe. bàbá tó bá fẹ́ ká sámọ̀ ọ̀hún náà àwọn èèyàn kọ̀ọ̀kan jókòó lọ rágbá àwọn èèyàn ti mọ táyì wọ́n ti wọ̀ pé wọ́n pé péjì ah, wọ́n ti mọ̀ dẹ́yìn wọ́n ti wọ̀ pé àyà kan iye bá fifteen minutes la fi máa ń kíra ká méjì kíní kan la fi máa ń kíra wọ́n ti mọ ojú ẹ̀ yẹ́n bá ti wá wọ́n aago wọ́n wà sáyé dìde èèyàn tọ́lọ́wọ́ bàjẹ́ ń tọ́ bá ṣe lọ́gbà. aláìní ó tiẹ̀ lé wá bẹ̀ wọ́n mọ̀ tíráyì níbo ni wọ́n ti ń kí tiẹ̀ láti dọ́tà àwẹ̀ ti bẹ̀rẹ̀ ẹlòmíì ò tí ì kí kì í gba aládàá sámú ẹyọ kan láti dọ́tà àwẹ̀ ti bẹ̀rẹ̀ torí kò kí nǹkan kan ẹlòmíì tẹ̀ ń kí kan kò ní gba aládàá ni ẹ ti ń kí tí ò ní gba aládàá ọ̀pọ̀lọ rẹpẹtẹ ẹlòmíì ó sì máa wo táìmù yóò ti fẹ́ kan ṣáfìwé tìrì báyìí yóò wá lóun lọ mọ́ṣáláṣí yóò ìwọ̀n wọ́n jọjọ sọ́ lọ́lọ́pàá aláàṣẹ sùúrù lórí àti máṣe ọlọ́run ṣe ṣé wọ́n ọmọ ajá àwẹ̀ ń kọ̀rọ̀ báyìí. àwọn ọmọ kéékèèké kan ń bẹ wọn láwọn ọgbà wẹ wọn ọgbà wẹ wọn fẹ́ fẹ́ fi mánú inú tí ń rún mi. Ah! àwọn ọ̀lẹ́ ìyẹn máa ń ṣe sùúrù ní ebi ọ̀pá ó tún wá ṣe sùúrù. kọ́ni sọ̀dọ́kọ̀tà. إنا كذاك كاسواجو كاسواجو làhùwà ẹni bàlá òyìnbóbìyín ọlọ́ọ̀ni tí wọ́n bá ní kẹ́ ẹ lọ pé àdánwò wá tẹ̀ ẹ̀ bá rí eléyìí tá a fi kan Ibrahim àdánwò tó hàn ní. ẹni tó wọ ọmọ títí tí tó wá dàgbà tí ń lọ bí ọgọ́rùn-ún ọdún tó wá bímọ tí wọ́n tó wá ní ọ̀pá tó sì tún gbà láti pa fọlọ́hùn láti má ṣe ẹ̀ṣẹ̀ kí ni a ní káwọn ṣe tẹ́ ẹ bá ní ẹlòmíì ẹ aníṣòkòtò rẹ mọ́jọ wọlé mọ́ yóò fẹ́ wò pé kéèyàn pa àwọn sàn jùlọ ah wù máa ṣe wá máa rìn láwùjọ wọ́n máa pè mí tẹ́bílígì tábẹ̀ tiẹ̀ wá ní kóbìnrin kó wá daṣọ bóra ẹ máa wò pé ah orú mọ̀ máa mú mi ah bóyá ní ti wá máa ṣe àwọn yóò máa pè mí lẹ́lẹ́ ha wọn àti ìní ó bójú o. a ti ṣe sùúrù láti má ṣe ọlọ́run ọba ṣẹ́ bó o bójú bó o bójú wọn ó daṣọ bò ọ lójú gbẹ̀yìn náà ni wọ́n daṣọ bò ọ lójú gbẹ̀yìn lójú aṣọ lójú nǹkan nǹkan tẹ́ ń kó jọ tó ní a ah, ìlẹ̀ pàṣẹ mọ́ra mi ẹ̀ mọ́yé mọ́ra sọ ni wọ́n pin dànù. mo kí àǹfààní ìyá àkàlífà nù ìyá sẹ́fù dáwọ́lá ó kú tán wọ́n daṣọ bojú ẹ̀ bó ṣe rẹwà tó ojú ẹ̀ wà wọ́n daṣọ bò ó gbogbo àwọn títí ń gba miss Nàìjíríà miss world miss nkankan ibo ni ẹ wà. ẹẹ ẹ kó sọ̀rọ̀ فيه خسران فضائلها فأنت بن بالروح لا بالجسم إنسان إيه wàhálà tá à ń ṣe lórí ibú lára wa tó bá yẹ pé à ń serú wàhálà bẹ́ẹ̀ lórí bẹ́mi wọ́n ó sì dá a lọ́dọ̀ ọlọ́run ni wàhálà ìlú ọba ti dèèyàn rí àdìláyà nàbẹ wa Muhammad sallallahu alaihi wa sallam ọ̀kan náà wọn sàbí hanzola ó jáde lọ́sàn-án gan lọ́sàn-án gan tí kálukú máa wà nù yàrá yìí Abubakar bá pàdé rẹ̀ nígbà àsìkò ìbò ló ń lọ ó ní náà fakọ̀ hanzola hanzola mà ti di mọ̀nàfìkì mà ní ah, Abubakar munafiki bo ó lóun ti di munafiki kí ló sọ di munafiki ó ní tá a bá wà lọ́dọ̀ anabi báyìí tá anabi bá ń bá wa sọ̀rọ̀ bí ìgbà tá à ń wò báyìí ní ṣe máa rí ṣùgbọ́n tá a bá ti délé tá a bàbá yàwó ṣeré àbá ní rántí nǹkan kan mọ́ ìwọ́n àwọn òkú ẹni tí nǹkan báyìí bá ń ṣe munafiki ah! Abubakar ní téèyàn bá sọ di munafiki munafiki lèmi náà jẹ́ àlọ́ba anabi sallallahu alayhi wa ẹ wà wọn sàbí. Eh. ìgbà tí wọ́n dọ̀dọ̀ anabi wa muhammadu sallallahu alayhi wa sallam ahẹ́dọ́là tó ní náà fakọ̀ ahẹ́dọ́là ó náà ní pé ẹ̀mú náà fìkì fún rẹ o mo ti di munafiki anabi ní kékeré ló dé ó ní á wà lọ́dọ̀ rẹ ó bá a sọ̀rọ̀ àjẹ́nà ó bá a sọ̀rọ̀ ọ̀nà yóò wá dàbí ìgbà tá à ń rí bí tá a bá ti kú kò sí lò má tó ti gbàgbé anabi ní tó bá ṣe bí pé bẹ́ẹ̀ máa nìyí ti máa rí ìgbà tẹ́ wà lọ́dọ̀ mi ní ti máa rí ni làṣọ́ fàhátìkùmọ̀lì màláyíkà ẹ bá súnmọ́ lọ́n débi wípé ẹ máa rìn lọ lójú ọ̀nà àwọn mọ̀lẹ́kọ̀ sì máa bá yín lọ́wọ́ tó bá ṣe kí bá a ti ń mójútó ara wa là ń mójútó tẹ̀mí ni a ní ṣẹ̀ṣẹ̀ máa sọ pé ọlọ́run ṣe nǹkan báyìí fún àti òfin máa ṣe a máa sọ̀rọ̀ ọlọ́run bó sì máa múṣẹ́ ibi Umar radiyallahu anhu ní bẹ́ Madina tọ́ra àwọn èèyàn lóògùn tí wọ́n ń bẹ lóògùn tọ́ta fẹ́ borí wọn tí Umar sì ń pè láti Madina tí sì ń gbọ́n bi tọ́wà láì fóònù ẹ̀ yà sáárọ̀ àlìjábà yìí ìrẹ sáárọ̀ máa sá lórí òkè ìyẹ sáárọ̀ máa sá lórí ìsìn gbọ́ lójú ogun lọ́hùn látara sísúnmọ́ lọ́hùn ara wa la múlò afẹ́kara wọ́n jọ lọ njọ tẹlifíyìn bá fẹ́ lọ jimá ìjọ jimá ní farungbà ìjọ jimá gangan ni ó tó farungbà ẹ̀ kó lè bá ọ fẹ́ lọ jimá ara múra jimá ni irun jùlọ ẹ wà dẹ́wò yóò wà lọ wá pàwọ́dà àwọn ẹlòmíì ò lo bíléèdì má yóò tù ní yóò yọ àyọkànlẹ̀. gbogbo ara tó jọlọ bí ó jọlọ ara kọ́ lọ́lọ́run ọba fẹ́ lò kí ló fara ẹ sí kí ló fara ẹ sí gbogbo jíjọlọ ara àwọn èèyàn kan nígbà wọn ò lẹ́kọ̀ọ́ àwọn tí ò lẹ́kọ̀ọ́ ni wọ́n fún wọn lọ́wọ́ oṣù wọ́n ń jó fún wọn ọlọ́mọ abẹ́lẹ́rẹ́ jó téèyàn bá sì rí ẹwà wọn ọkọjá abẹ́ ṣùgbọ́n kò sẹ́kọ̀ kò sí nǹkan náà kan kò sí nǹkan kan látàrí. ẹ̀já múra fa'anta birruhi fa'anta. ẹlòmíì máa ń rò pé ara wa yìí la fi ń jẹ èèyàn ara tí ó wọ yìí pẹ táwọn kòkòrò ọjẹ tí ó jẹrà níjọ́ tẹmí bá jáde èmi la fi ń jẹ èèyàn níjọ́ tẹmí bá lọ arọ lọ àbí òní lọ gbogbo ẹni ó lè bọ́ lọ́wọ́ tó lè súnmọ́ òun ò ní súnmọ́ ọmọ tẹ̀mí báyìí lè jáde ó dùn sá tọ́wọ́ báyìí kú báyìí ó ti dùn sá yàrá bí wọ́n gbé ọ sí àwọn ọmọ rẹ ò ní í wọ bẹ̀ àfi bá lọ́kàn ìyàwó rẹ wọn ò bí dáa kó sùn yàrá ọjọ́ náà lọ́jọ́ náà tí o ti kú yóò wá ọmọ jù láyé kò lè ṣe bọ́ ọba kú lóru yóò sunkún yọ̀yà lọ́mọ sunkún lẹ́dẹ̀ẹ́ ni káàdú bẹ́ẹ̀ mọ́. ẹ̀mí yìí ninu amójútó làwọn ń bá balabala kiri. ẹlòmíì nínú àwẹ̀ kò kakura ni kò sí ké ah ìfẹ́ rù tí mo méèkì ní ọmọ mo mọ̀tínà kí ah táwọn ìbá lọ́tọ̀ yẹn máa rù báyẹn mo méèkì mo mo ti ìbọn níbo ló ti lọ ló ti lọ gbọ́rọ̀ ọlọ́run asọ́bùrù alàtọ́ à àkọ́kọ́ nù sùúrù nù wọ́sítà yìí nù. ọlọ́run yẹ wá ràn lọ́wọ́ ọlọ́run ọba pẹ̀lú sùúrù sùúrù pàtàkì àá padà síbi àyà òun torí pọ́jọ́ ti lọ pẹ̀lú ògùn ọlọ́run lọ́la à ń bọ̀ nbí àyà yẹn pẹ̀lú gọlọ ọlọ́nkọ́ sọ àjọlá lọ ọlọ́nkọ́ fi aṣọ kò ń gẹ́ dáadáa innahu ala kulli shay'in qadir subhanaka allahumma wa bihamdika táwa rẹ̀ ní oníbèrè náà ọ̀yà wa anta wa jazakallahu khairan náà náà. èyí tó bá wà láàyè lèyìn fi náà jó èyí tó bá ti kú èyàn lè fi náà jó torí pé bẹ́ẹ̀ bá bọ ẹran ẹ sà fi náà bọ̀ sálàyé mi ti tẹ́ ẹ bá wì náà ẹ fi wì tẹ́ ẹ bá sun nǹkan ẹ fi náà sun bá wà láàyè náà ní kéèyàn má fi náà ọlọ́run sànù náà. torí kí ni. Ah. kaabu ni ebi yi e se kaabu rusgulele yi rusgulele ninu larba ake se kaabu kaabu ni koko yi gangan ni jɛ kaabu koko yi rusgulele yi aa ah? ah, kòsi nga ti n jɛbɛ kòsi nga ti n jɛbɛ den naana kasɔgɔ kɔjá bi se yan ni dɛ yan ni sọ kéèyàn ma se sɔrɔ funabɔ kéèyàn se ko haram kòsi di haram naa torí kí a ma sɔ min bɛ tó ma ní bɔtin. téèyàn bá ṣe ìrísàlù ẹ̀ yóò jù bẹ́ẹ̀ lọ bọ́ téèyàn bá ti dé kò ní kọjá bẹ́ẹ̀ sọ́wọ́ kò sí nǹkan tó ń jẹ́ wa náà àmì wáyé yàtọ̀. ṣé ẹnìyẹn ṣé èèyàn ni àbájánu. alẹ́ ní tọ́ lọ gbé nǹkan wà ṣé èèyàn ni àbájánu. ọlọ́ni kọ́ọ́lá ẹ̀fẹ́rẹ́ tó ń mìíràn lè jẹ́ alágbára kan nínú àwọn No? nínú àwọn àlìjànú nínú àwọn àlìjànú náà. tí wọ́n máa ń fi àwọn usmaniya lásìkò khilafa usmaniya àwọn ni wọ́n dálẹ̀ dísáìn lásán ni kò sí láyà ànábì kò sí láyà àwọn sàhábà kò sí láyà àwọn tàbíùn ìgbà táwọn Uthmani yóò nà tí wọ́n dé àwọn ẹ̀ka fi ń ṣe design design lásán so bó ṣe jẹ́ naam àmì wáyà kù. kéèyàn ka Kùránì kọ́pọ̀ òun ló dáa. dẹ̀ nítorí pé anabi sallallahu alaihi wa sallam náà máa ń ka Kùránì yẹn tán ìyẹn lè fi yẹn náà ṣe mọ̀rọ́jà bẹ́ẹ̀ tí bá ha tán dandan ẹnu wọn bá bi tó ha náà ni kí kà ni pé ẹ̀yẹn ha tán ni ti kì la nínú jíjí òru yẹn pẹ̀lú ni tọ́lọ̀ ẹ̀ sọ kalẹ̀ ṣùgbọ́n pé kódà ó yẹ ká máa kà ká máa kà bíi mẹ́ta mẹ́rin ló dáa ká máa kí ká máa parí bíi aago méjìlá aago kan òru ó sì yà ká sì yà máa kí ẹni tó bá ti kó jòkó nígbà tá a bá ń kí lọ́kọ́ náà ro tó bá fẹ́ rúkú ká máa kí bẹ́ẹ̀ bó ti yà máa kí nu bá ti ń kí yìí gan àti kí bó ti kí síbẹ̀síbẹ̀ àwọn wọ́n ti kí tiẹ̀ tán látago mẹ́jọ àbọ̀ ẹ̀yin tẹ̀sán lọ kírun tín ọlọ́run bọ́ sànù wa náà àmì wà ìyá. ṣé ẹ rí àwọn oṣù fi ọlọ́nkọ́ là wá lọ́wọ́ wọn oríṣiríṣi ìgbàgbọ́ ọbú tí wọ́n fi kó báwọn èèyàn níbẹ̀ lọ́wọ́ ọ̀kan nínú ẹ̀yẹn gáwúsù wọ́n gbà pé àwọn ènìyàn kan ń bẹ tọ́lọ́wọ́n bá kó dídarí ayé yìí lé wọn lọ́wọ́ àwọn gáúsù nìyẹn àkútọ́ọ̀bù wa àwùtáàdù wa so gáúsù ọ wà kútùbùlì àkútọ́ọ̀bù ó tún wà so àwọn gáúsù yẹn wọ́n gbà pé ọlọ́wọ́n bá kó dídarí ayé lé wọn lọ́wọ́ kí n tí ó bá ṣẹlẹ̀ nínú ayé yìí àwọn yóò mọ̀ dìtàmì ẹ̀ àwọn àwòtáàjò ní ìkan mẹ́rin àwọn mẹ́rin kan ní wípé àwọn ni wọ́n di ilé ayé yìí mú tí ò fi wó kì í sọlọ lọ́dọ̀ àwọn kútùbù kútùbù ni àwọn tọ́lọ̀ wọn bá fi di ayé mọ́lẹ̀ láì sí wọn kò ní í sáyé mọ́ wọ́n ti wá láwọn tí wọ́n pè ń kútùbù ìgbà táwọn míì wá dé lẹ́yìn wọn tí wọ́n tún ya wèrè ní wàá wọ wípé ẹsẹ̀ láwọn kan kútùbù ṣé kò wà ní kútùbù lè àkọ́tọ́ bì kútùbù tó tún ju àwọn kútùbù ti mẹ́lẹ̀